dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀kan ṣoṣo èyí tí ó tún yọ̀ǹda fún wa láti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a máa ń ṣe nípa àlámẹ̀rí ẹ̀kọ́ ẹ̀sìn lẹ́bìnú ọ̀ṣẹ́ra asihal almasalik èyí tí àfáwà sí ní muhammed bashir sí ọkọ̀ kí ọlọ́run bá jẹ́ kí ó ṣe ẹni tí ó ń ṣe àlàyé àti àwọn tí à ń gbọ́ láǹfààní ní ayé àti ní ọjọ́ ọgbìn ìlú àlùkìyà. Àwọn àtọrọ ìlédè fún àbí wa Mohammed ọmọ ọmọ ọmọ ìlú ẹ̀ kí ọlọ́run bá tí ó ṣe ìlú láti lè jẹ́ ìgbẹ́ àti gbogbo àgbáńlá yín pátá. Ìgẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n bá àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n àti gbogbo àwọn tí a bá tún tẹ̀lé ojú ọ̀nà máa wọn títí di ọjọ́ ọ̀gbìnlẹ̀ àkèyàmà. báàbù tá a wà ó ní báàbù tẹ̀yà mọ́m àlàyé nípa àlùwàlá ilé ìfẹ́ àwọn ìdájọ́ èyí tí ọ̀rọ̀ ma nínú alfikul islami ibi tí abọ́rọ̀dé onígbólóhùn afáà. رحمة الله عليه تصيف فروده خمس صعيد طهرا ونو السباحة وسم الأكبر والضربة الأولى وفور سما للوجه والكف للوجه والكفين مسحا عما ابتي أبردي أني àlámà ri àwọn kan tí a gbọ́dọ̀ má ṣe nígbà tí a bá fẹ́ ṣe àlùwalé ilégbè èyí là ń pè ní furud àwọn kan tó ṣe pé sẹ́yìn bá sáláyè ṣe nínú àlùwalá ilégbè rẹ̀ so tó bá fi kírun kò ní lálàáfíà furuduhu khamson àfàjẹ́ kó yẹ wáyé pé nínú madhabu imam malik àwọn kan tí a gbọ́dọ̀ má ṣe. tọjọọ ọ̀ràn anya tí àlùwalé iléègbè tí ó fi lálàáfíà márùn-ún. àkọ́kọ́ ni sọ̀ọ́yìndò ń káwá yèèpẹ̀ àbí gbogbo ọ̀ràn ilẹ̀ yálà èyí tó jẹ́ yanrìn ń ni àti èyí tó jẹ́ gbogbo jẹ́ T'ọba ti ma ilé alẹ́ fi ṣe àlùwàlà eléègbé a ti ṣàlàyé abala yìí lọ ní ìdánilẹ́kọ̀ọ́ tí ọkọjá. wọ́n ní wèsè bá a hà yẹn ní pé ẹlẹ́ẹ̀kejì tí ọ gbọdọ má ṣe nígbà tó bá fẹ́ ṣe àlùwàlà eléègbé ó ní mímú àníyàn wá. ẹni tí ọkàn gbọ́wọ́ lélẹ̀ nísìnyí àbí tí ara rẹ̀ kú eruku. tí ọ̀la nìyà yìí pé òun fẹ́ ṣẹṣẹ yẹ mọ̀ kó lè fi kírun èèyàn kan gbọ́wọ́lé ìgbẹ́ kó sì fi pajú àtọwọ́ tí ọ̀la nìyà yìí pé òun ṣe ìjọsìn irú ẹni bẹ́ẹ̀ kò lè kí irun pẹ̀lú ìtúnṣe yẹ ìyẹn ní nǹkan tí ogunlọ́gbọ̀n àwọn onímọ̀ tí ọ sọ ṣùgbọ́n a rí nínú àwọn àfà alàhànàfíyà. tí orúkọ rẹ̀ ń jẹ́ zufa ó ń gbà yí pé mímú àníyàn wá kì í sọ̀rọ̀ àyàn níbi ìṣẹ̀yà mọ̀ níbàámu sí nǹkan tí àwọn hànàfíà ti sọ síwájú nínú àlámẹ̀rí àlùwàlá torí pé tí máa fẹ́ sọ̀lùwàlá lọ́dọ̀ àwọn hànàfíà àwọn gbà yí pé àníyàn níbẹ̀ yìí ṣe mọ́jẹ̀mú so ìyẹn náà ni ó tún wá. tí wọ́n bi débi ile ilé ìgbẹ́ wọ́n sọ pé ìmáraka ní àlùwàlá tí ọ̀wá bùkátà sí àníyàn imara na ni tẹ̀yámọ̀ òun náà kọ̀ yẹ kọ́ wá bùkátà sí àníyàn ṣùgbọ́n ti n a sọ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ àti ọlọ nípa rẹ̀ ni wípé àníyàn gbọ́dọ̀ wà fún tí ìbá kà gbé ọwọ́ lérí ilẹ̀ tó fi pa ojú tó fi pa ọwọ́ láyìí ti kọ́ lánìyàn yìí pé òun fẹ́ ṣe tẹ̀yàmọ̀ tó wá fẹ́ kírun bẹ́ẹ̀ tó rántí pé ah, bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn mo fi ìpẹ́ pa ojú àti ọwọ́ tí ò jẹ́ kó wọn máa fi kírun lọ lọ́dọ̀ zufar ọ rọrùn fún bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ogunlọ́pọ̀ àwọn onímọ̀ kò rọrùn fún láti lè fi kírun torí pé ìgbà tó ṣe ìgbà tó ṣe yẹ kò lánìyàn tàyámọ̀ èyí tí àwọn onímọ̀ tí ó pọ̀ jùlọ yẹ tí wọ́n sọ ìyẹn lọ wọlé torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadith èyí tó gbajúmọ̀ tí ẹnìkan kan wá máa sọ pé ìnáma àmàlú bínìyẹ wà ìnáma lè kó lè rí ìmọ̀ náà wà yẹn ni pé. gbogbo sẹ́pátá ọgbọdọ dá àníyàn tí ìbá ṣe gángan tí ò sí àníyàn pẹ̀lú ẹ̀ tó nǹkan yìí ò ní ní kò ní lálàáfíà. ntí ọwọ́ kù ní pé irú àníyàn wo lè yóò ní nígbà tí ìbá fẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀. àfàjẹ́ kò yọ pé wọ́n ní wọ́n ṣe hà àníyàn mo fẹ́ fi sọ irun di ẹ̀tọ́ irun tí ò lẹ́tọ̀ fún mi kéńké mo wá fẹ́ fi sọ di ẹ̀tọ́ láti lè kí torí pé ẹni tí ọ̀tọ̀ àbí tó ṣe gá irú ẹni bí ọ̀la nfààní àti kírun àbí kó ṣe àlùwàlá ṣùgbọ́n nígbà tí ọ̀la nfà tí ò rí àlùwàlá nísìnyí tí ò rí omi láti fi ṣe àlùwàlá kí ni yóò kù yóò lóye tẹ̀ so ìyẹ̀pẹ̀ tí mo fẹ́ lò láti fi ṣe àlùwàlá yẹn kí ni mo fi ṣe o ìsìbáhà mo fi ń sọ ìrún di nǹkan tí ó lẹ́tọ̀ fún mi kéèyàn ò ní lánìyàn bẹ́ẹ̀ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ìtọ́lá láàfíà ni ṣùgbọ́n bí tí apẹnu wà ní pé séèyàn lè ní lánìyàn yìí pé rọ́fọ̀ ìlà hadet pé mo fẹ́ fi gbé ẹ̀gbin kúrò lára so ìtọ̀ tí mo ti tọ̀ tí mi ò ní láǹfààní àti kírun mo fẹ́ fi gbé kúrò àbí tọ́lẹ̀ títí mo wọ̀ tí mi ò ní láǹfààní àti kírun mo fẹ́ fi mọ hadet kúrò àti sàlàyé tí jẹ́ hadet lọ sílẹ̀ ìyá apá ẹnu àwọn onímọ̀ wà ń ee tọkọ jù nínú àwọn onímọ̀ lọ́sọ̀ yìí pé èèyàn ò lè lánìyàn rọ́pò ìlà hadef pé mo fẹ́ fi gbé hadef kù mo fẹ́ fi gbé pé mọ̀ yasó mo fi lára tó já sí pé a rí nínú àwọn onímọ̀ tó sọ pé èèyàn lè bẹ́ẹ̀ náà pé mo fi wà nímàrà kí n fi gbé ẹ̀sìn kù lára àìfojúrí oní níbàámu sí bí a ṣe ṣàlàyé lọ. lára àwọn onímọ̀ tí ó sọ eléyìí ó ní imam abu hanifa imam abu hanifa àwọn tó fẹ́ gbẹ̀yìn ò lè lánìyàn yìí pé mo fẹ́ fi ṣe rọ́pò làhádà mo fẹ́ fi gbé ẹ̀gbin àìfojúrí ìtọ̀ ìgá ìso oorun mo fẹ́ fi gbé kúrò ní ara àwọn tó sọ bẹ́ẹ̀ àwọn ní pé torí pé ẹni tó bá sàlùwàlá tán nísìn ìyẹ́ àlùwàlé iléègbè tó fi kírun tí ọba ti rí omi kọ̀ láǹfààní láti ti lo tàyámọ̀m yẹn má àfi kó lo omi. bákan náà lọ yá sí pé èèyàn ní jánábàlà bọ́yá ọ̀làlà àbí òun àti ìyàwó rẹ̀ jọ ní àtìpọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe tẹ̀yà mọ́m láti lè fi kírun tí ọba ti lè rí omi ọ̀ràn yẹn nìkan wẹ̀wẹ̀ ìjánábà tí yẹn ń tọ́ka sí wípé àlùwàlà tó ṣe ọkà fi sọ̀rọ̀ dẹ̀tọ́ ni kìí ṣe pé àlùwàlà ilé ìpẹ̀yẹ ó gbé ẹ̀gbin ara rẹ̀ torí pé tọ́ba ṣe pé ó gbé ẹ̀gbin ara rẹ̀ ni kò ní ìdí kọjá sí pé yóò ṣẹ̀ṣẹ̀ wẹ̀ padà lẹ́yìn ìgbà tó ti ṣe tayamom fún wípé òun ní janabala ó fi kírun bẹ́ẹ̀ àbí ó ní nǹkan oṣù lọ́wọ́ ajá ní ọ̀wá rómi lọ́wọ́ ṣe tayamom mo rò pé ó ti yé nísìnyí torí pé ẹni tó lo àlùwalẹ̀ iléèpẹ̀ láti lè fi kírun tó sì ní janabala èyíkéyìí ìgbà bá ti rí omi ọgbọ́dọ̀ lo omi kò gbọ́dọ̀ tún máa kọ̀ntínú láti lè fi àlùwalẹ̀ eléyẹ ìgbẹ̀yẹ láti lè fi kírun lọ́mọ. níbàámu sí ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó sọ yìí pé asọ̀cìd àtọ́yìb asọ̀cìd àtọ́yìb tuhurul muslim maalam yajid maa. ولو لم يجد الماء عشر سنين فإذا وجد الماء فليتق الله وليمسه بشرته النبي محمد صلى الله عليه وسلم الوالي الولي لبي أبيبي لا تللو لا تلفسي تيمم كي في مرة إمارة نفو مسلمي كده kọjá sí pé lóporógbà tí ọba rí omi kódà kọjá sí pé kò omi yẹ fún odidi ọdún mẹ́wàá yóò máa lo tẹ̀yámọ̀m náà ni ṣùgbọ́n tó bá ti di wípé ó omi ọ gbọ́dọ̀ lo omi padà ọ gbọ́dọ̀ lo omi padà tí anabi wa muhammed sallallahu alayhi wa sọ ìyẹn jẹ́ kó yẹ wáyé pé tẹ̀yámọ̀m àfihàn ṣe ìsìnbá àtò ni kì í ṣe lè rọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn tí ó sọ yìí pé alùwàlẹ̀ ilé ìpẹ́ ọjọ́ rọ́fọ̀ ìlàhádẹ́f ẹ ìyẹn ni tani alimam abu hanifa àwọn náà ní ẹ̀rí tiwọn ẹ̀rí tiwọn mú wá òun náà ni ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí a sọ pé asọ̀ ayé bẹ̀ tọ́ yé. طهور المسلم وإن لم يجد الماء عشر سنين فإذا وجد الماء فليتق الله وليمسه بشرته عن أبي محمد صلى الله عليه وسلم أوكي الولي لبنيكني إمارة أوكي نيمارة تو أذيك لقروبة يوتي جاي إمارة أولي سيرفو الحدث نو mùrùkùtìyé o lè ṣe rọ́fọ̀ alhadad torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó gbé àlùwalẹ̀ ilékè ó pè ní kíni ó pè ní ìmára èyí tó tẹ̀sùn wọn náà ní pé àlùwalẹ̀ ilékè èèyàn lánìyàn rọ́fọ̀ alhadad ti mbẹ́ ṣùgbọ́n ntí ọ̀pá mọ̀ pé rọ́fọ̀ alhadad mọ̀ àkọ́tà ni yẹn ni pé ó gbé ẹ̀gbin kúrò lára fún gbà fún tìgbà kan ní kìí ṣe pé láíláí yàtọ̀ sí irú àlùwàlá nísìn so lóporó gbà téèyàn bá sàlùwàlá tí ọba tí ìjà ó sì lè máa kọ̀ǹtínú o láti lè fi kírun ṣùgbọ́n àlùwàlá iléèbẹ̀ kódà kọ́ má jà lóporó gbà tó bá ti rí omi kò lè lo àlùwàlá iléèbẹ̀ yẹn láti lè fi kọ̀ǹtínú mà so mo rò pé ó clear àti pé èèyàn lè lánìyàn rọ́fọ̀ ìlàhádẹ̀ lè tí ó tẹ̀sùn wá nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó pe asọ́ayédè tọ́yẹ̀m ó pe ní kíni o ìmọ̀ràn. afa tẹ̀síwájú pé furuudukú khamson sọ̀ciidun tọ́hùrọ̀ wọ́n ni wọ́n sẹ́mi la akbárọ̀ wọ́n sẹ́mi la akbárọ̀ yẹn ni pé. ẹ̀ńdọ́fẹ́ sàlùwàlẹ̀ eléèpẹ̀ lọ́dọ̀ màlìkíyà tọ́ba ṣe pé jánábà wà láàárẹ̀ ọ gbọ́dọ̀ lánìyàn yín pé òun ó gbé jánábà kó lára tọ́ba ṣe pé ó ṣe àlùwàlẹ̀ eléèpẹ̀ lẹ́mi wípé òun kàn ṣe àlùwàlẹ̀ eléèpẹ̀ tí ò sínú àníyàn rẹ̀ wípé òun fẹ́ fi gbé jánábà tó wà lára òun kó lára tí ọ̀ràn sí láti lè fi sínú àníyàn àlùwalé ilégbèé ò ní lálàáfíà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onímọ̀ mi bíi àwọn alahànàfíyà àti ṣàfẹ́yà àwọn gbà yí pé kìí sọ̀rọ̀ àyàn ni kó ní lọ́nìyà kódà tó bá ṣe tẹ̀yà mọ̀m nísìn lọ́nìyà yí pé òun fẹ́ fi pé òun yàtọ̀ ọwọ́ ṣe tẹ̀yà mọ̀m nítorí ẹ̀ tí jánábà ti wà lára ẹ̀ tí ọ̀ràn sí ó lè lo tàyámọ̀mù yẹn láti lè fi kírun ìyẹn lọ́dọ̀ àwọn wo lọ́dọ̀ alahànàfíyà wọ ṣàfihàyà ṣùgbọ́n lọ́dọ̀ màlìkíyà àti àwọn hànábìlà pàtàkì jùlọ àwọn hànábìlà àwọn gbà yí pé wọ́n gbọ́dọ̀ mú àníyàn wá àníyàn jánábà tó wà lára ẹ̀ kó tó lè lo àlùwalé iléèpẹ̀ tó ṣe kó tó lè lò láti lè kí ọ̀rọ̀. ìmú àníyàn wá nígbà tí chanaba wà ní ara èèyàn ìyẹn tó tẹ̀sùn wá ìyẹn tó tẹ̀sùn wá kìyà sánà alẹ́ lòdò kìyà sánà alẹ́ lòmọ́ torí pé tí n fẹ́ lo omi èèyàn sẹpẹ́ ti àníyàn rẹ̀ pé omi tí mo fẹ́ lò yìí o mo fẹ́ fi sàlùwàlá ni omi tí mo fẹ́ lò yìí o mo fẹ́ fi wẹ̀wẹ̀ jánàbà ni. bẹ́ẹ̀ náà ni àlùwàlẹ̀ iléèfẹ̀ náà tí mo fẹ́ ṣe àlùwàlẹ̀ iléèfẹ̀ èèyàn gbọ́dọ̀ tó bá pé jánàbà lè yá fẹ́ sí fún àníyàn gbọ́dọ̀ wà pé jánàbà mo fẹ́ fi dínkù lára tó ṣe yí pé ordinary pé àlùwàlẹ̀ ìjà lọ́wọ́ afẹ́ ṣe tẹ̀yámọ̀m nítorí ẹ̀ látara àwọn nǹkan tá a ti sọ téèyàn fi lè ṣe tẹ̀yámọ̀m yóò nìyá bẹ́ẹ̀ náà kí ló fà á torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé wa innama li kulli mri'in ma nawa ìtẹ̀yìn bá ní lánìyàn òun náà ni yóò jẹ́ nǹkan tí ọlọ́ọ̀bá yóò fi sálẹ̀ sàn ìní ọ̀jẹ̀ nǹkan tọ́jà sí pé ọlọ́run bó fi gba ìjọsìn rẹ̀ lé lórí mo lérò pé abala níyàn ó clear sókè ní pé tí n bá fẹ́ ṣe tẹ̀yà mọ̀ yọ lánìyàn wípé òun fẹ́ fi gbé ẹ̀gbin tó wà lára òun òun fẹ́ fi gbé kú àbí kọ́ lánìyàn wípé òun fẹ́ fi ṣe sọ ìrún tí lẹ́tọ̀ fún tẹ́lẹ̀ òun fẹ́ sọ di nǹkan tí yọ ṣùgbọ́n wá sí pé jánábà wà lára ẹ̀ ọ gbọ́dọ̀ lánìyàn àyẹ lọ́tọ̀ kí sẹ̀yàmọ́mọ́ rẹ̀ kó tó lè ní àlàáfíà. furuduhu hamsun sọ̀cídùn tọ́hùrọ̀ wọ́n ni wìsìbáhásá wùsẹ́mìlì àkùbárọ̀ wàdọ́rbàtú lùúlà wàdọ́rbàtú àlùúlà. ìkẹlẹ̀ kẹta tó jẹ́ ọ̀ràn níbi àlùwalẹ̀ ilé òun náà ni kéèyàn ó fi ọwọ́ lulẹ̀ ní àkọ́kọ́ kó fi ọwọ́ lulẹ̀ nígbà tó bá fẹ́ ṣe ìtumọ̀ ẹ̀ ní pé lọ́dọ̀ àwọn màlìkéyà fífọwọ́ lulẹ̀ ni fífọwọ́ lulẹ̀ lọ́dọ̀ màlìkéyà ni kò ní jẹ́ ẹ̀ẹ̀kan ṣùgbọ́n èyí tó jẹ́ àkọ́kọ́ ń ọ̀ràn àyàn ni lọ́dọ̀ àwọn iye sì ní ntí ogunlọ́gbọ̀n àwọn onímọ̀ tí wọ́n wà lórí rẹ̀ pé ẹ̀ẹ́mẹ́jì lèèyàn fi ọwọ́ lulẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn míì nínú àwọn onímọ̀ bíi ibn hazmi rahmatulahi alayhi òun gbà yí pé ẹ̀ẹ̀ka lèèyàn fọwọ́ lulẹ̀ níbi ìtàyàmọ̀ ẹ̀ẹ̀ka tó bá ti fọ́ lulẹ̀ òun náà ni ó fi pa ojú òun náà ni ó sì fi pa ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ètò pọ̀ nínú àwọn onímọ̀ àwọn gbà yìí pé ẹ̀ẹ́mẹ́jì ni yóò fi ọwọ́ lulẹ̀ lákọ̀ọ́kọ́ yóò fi pa ojú yóò fi ọwọ́ lulẹ̀ lẹ́ẹ̀kejì yóò fi pa ọwọ́. ẹ̀rí àwọn tó sọ yìí pé ìfọwọ́ lulẹ̀ ẹ̀ẹ́mẹ́jì ni ó ní ọ̀rọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam tó sọ yìí pé àtẹ̀yàmọ́ dọ̀rọ̀bàtà dọ̀rọ̀bàtà ń lè lùwọ́jẹ́. وضربة لليدين رواه الدار قطني anabi wa muhammed sallallahu alaihi wa sallam wọn lọ sọ yìí pé tayammum ẹ̀ẹ̀mejì láfọ lulẹ̀ lé lórí ìfọwọ́lulẹ̀ àkọ́kọ́ àfi ṣe ojú ìfọwọ́lulẹ̀ ìfọwọ́lulẹ̀ àkọ́kọ́ èyàn ò fi pa ojú ìfọwọ́lulẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyàn ò fi pa ọwọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí sọ ọ wà nínú àwọn onímọ̀ tó sọ pé ìfọwọ́lulẹ̀ kan péré ni yẹ ni ibn hazmi rahmatulahi alayhi èyí tí ó sì wọlé òun náà ni ti ibn hazmi yẹn pé ẹ̀ẹ̀kan náà lèèyàn fi ọwọ́ lulẹ̀ níbi tẹ̀yà ẹ̀rí èyí tí àwọn ogunlọ́gọ̀ àwọn onímọ̀ mú wa èyí ẹjọ́ bá ti rí hadith yẹn lálàáfíà ṣùgbọ́n hadith tí wọ́n fi sọ́pọ́tì ọ̀rọ̀ wọn kò lálàáfíà ọ̀lẹ́ nínú sẹ̀rẹ̀ islam hadith ọba sì lẹ àìfíṣẹ̀ rí ṣùgbọ́n kí ni ẹ̀rí ibn hazmi tó sọ yìí pé ẹ̀ka péré láfọwọ́ lu ilẹ̀ yìí ìka tá a bá ti fọwọ́ lulẹ̀ ń òun náà láti fi pa ojú òun náà láti fi pa ọwọ́ wa. ó ní hadith amar ibn yasir tó wà nínú sahih bukhari àti muslim. ó ní pé ajinabtu falama asib alma fatamacatu fi sa'id. فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال إنما يكفيك هكذا فضرب النبي صلى الله عليه وسلم بكفيه العرض ونفخ فيهما ثم مسح بهما وجهه وكفيه anabi wa muhammed sallallahu alayhi wa sallam níbà mo ti ti àmbárò ọmọ ayé sọ̀rọ̀ sọ ó ní pé ní ìjọ kan jẹ́nàbà wà ní ara wọn òun ọ̀wá rí omi tó ń fi wẹ̀ ìyẹn wá fà á tó fi kóra mẹ́yẹ pẹ̀ tẹ̀bí ẹni tó bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà yóò fi omi kárí ààrẹ òun ti wá gbé sí pé bí omi ti máa ń kárí ara níbi àlùwalẹ̀ àwọn bẹ́ẹ̀ náà ló ń gbọ́dọ̀ ti ṣe nígbà tó máa fẹ́ ṣètàyà mọ̀ ọwọ́ ayéra mẹ́yẹ pẹ̀ ó lọ wá sọ fún anabi wa muhammed sallallahu alayhi nǹkan tó ń ṣe anabi wa sọ pé ah ìnáma yẹ fi ká àtàdà kò nídìí kó yíra máyé gbẹ nítorí wọn bùkátà sí ànábì wa sàlàyé fún un kí lóò ànábì sàlàyé fún un ni pé ànábì fọ́ lu ilẹ̀ nígbà tó ó fi ọwọ́ lulẹ̀ ọwọ́ á fi atẹ́gùn sí pẹ́ gbígbà pé èèyàn gbọ́n yẹ̀pẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀ anabi wa fi pa ojú ó sì fi pa ọwọ́ yẹn ni pé ìfọwọ́lulẹ̀ kan tí anabi sallallahu alayhi wa sallam ṣe yẹ ni ló fi pa ojú iná ló sì fi segin ni ló fi pa ọwọ́ rẹ̀ ìyẹn jẹ́ kó yọ ayé pé ẹ̀rí ètò rinlẹ̀ látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun náà ni pé ẹ̀ẹ̀ka péré iná ni àfọwọ́lulẹ̀ níbi tayammum kìí ṣe ẹ̀ẹ̀mejì. والضربة الأولى وفور سما lára nǹkan tí èèyàn gbọdọ̀ má ṣe níbi ìtẹ̀yàmọ̀ kí ni nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ yọ wá yẹ ìpẹ̀tọ́ dá àbí tó jẹ́ ara lẹ̀ kí lẹ́lẹ́ kejì náà ní àníyàn a sì ti sọ àlàyé nípa àníyàn tí wọ́n gbà lérò. ẹlẹ́ẹ̀kẹta yọ fọwọ́ lulẹ̀ ṣé méjì ni àbẹ̀yọkan àti ṣàlàyé pé èyí jẹ́ èyí tó àwọn ní pé péré òun náà ni ọ fọwọ́ lulẹ̀ níbi tẹ̀yẹ́mọ̀ èyí wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọ̀fọ́wọ́rùn sàmà òun náà ni kọjá sí wípé so ẹlẹ́ẹ̀karùn náà torí a ti dákọ̀ ìsìnbá àtẹ̀lẹ̀ òun náà ni. kí ọ̀yára sí kí ni ìtumọ̀ kọ́ yára sí ìyẹn ni pé o ní ṣètò ya mọ̀m nísìnyí kí o fi ọwọ́ pa ojú kọ́rẹ̀ rẹ wá dé kẹjọ máa sọ̀rọ̀ ẹ wá jọ sọ̀rọ̀ bíi fifteen minutes twenty minutes ọ̀sẹ̀ wá fọ́ pa ọwọ́ sẹ́yìn distance ti wà láàrin pípa ojú sí ọwọ́ so ìyẹn ni nǹkan tí àfáǹfà láti tàn títí àlàfo bá ti wà láàrin pípa ojú àti ọwọ́ tọ̀yámọ̀mù yẹ kọ̀ lálàáfíà mọ́. ó wá ní pé bí yíyára yára ṣe nǹkan bó ṣe jẹ́ mẹ́jẹ̀mú níbi tọ̀yámọ̀mù bẹ́ẹ̀ láti ṣàlàyé ẹ̀ lọ níbi àlùwàlá fẹ́fẹ́ ó ti ṣàlàyé lọ àlùwàlá yìí pé o ò ní gbé omi àlùwàlá nísìnyí kó o débi ojú kọ́rẹ̀ rẹ wá ní kẹ́ ayọ̀ máa sàròyé nígbà tó wá lọ tán bí ẹ̀yìn twenty minutes àbí thirty minutes kọ́ wá kọ̀ǹtínú àlùwàlá. ìyẹn tọ́wọ́ ti pé ìyá ń rántí ìyẹn ló fi sọ pé wàgásùlù rìjìlẹ̀ kẹbi kàbẹ́ kẹsàkọ́r wọ̀lfọ́rù wọ̀dẹ́lkó bìdíkìrín ẹ̀ńkọ́dọ̀. ó ní bóun ti sàlàyé lọ níbi yárayára ń bi tàlùwàlà bẹ́ẹ̀ náà ni ti ibi ìtàyà ń bọ̀ kò gbọdọ̀ sí àlàfo ń bẹ̀ tálàfo bá ti wà ń bẹ̀ kò ní lálàáfíà kálàfo ọmọ wà ń bẹ̀ yẹ òun náà ni ọ̀rọ̀ àwọn hànábílà níbi àlùwàlà ṣùgbọ́n níbi ìtàyà ń bọ̀ àwọn gbà yí pé àlàfo lè wà ń bẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hànàfíyà àti ṣàfíyà àwọn gbà yí pé kálàfọ́ wà mẹ́ kò sí kankan yálà ń bí àlùwàlá o àbí bí tẹ̀yàmọ̀ ṣùgbọ́n ètò tẹ̀sán wọn ni pé àlàfo ọ̀gbọ́dọ̀ wà ń bẹ̀ ìyẹn ni pé ọ̀gbọ́dọ̀ wẹ ọ̀gbọ́dọ̀ fọ́ pa ojú kọ́ wá bí a lọ kó tó wá fọ́ pa ọwọ́ kílẹ̀ rí torí pé àlà aslo owó ni mo wà lẹ́ẹ̀ ìtọ́jẹ́ pílẹ̀ nínú ìjọsìn tánàbí bá ṣe tí ò fi àlàfo sí òun náà ni kéèyàn ó ṣe láì fi àlàfo sí. mo rò pé ó ti yé nísìnyí kí o fi àlàfo sí ìjọsìn kan ọwọ́ bùkátà ti kò mẹ́rin wá torí pé bánibí sọlọ́lá àlùfọ́sálà bá ti ṣe nǹkan gẹ́lẹ́ nínú ìjọsìn bẹ́ẹ̀ lè yóò ṣe ṣe kò ní fi kún kò sì ní kò ní ṣàlékún so láti lè wá jẹ́ sí pé kó o pa ojú tán kó wá sọ̀rọ̀ lọ kó tètè tó wá pa ọwọ́ ààrẹ rì fún lọ́sẹ̀ ọ̀dọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam ààrẹ rì fún yẹ yẹ ní jẹ́ kó yẹ wáyé pé bó o ti gbọ́dọ̀ sínú. àyìnlá ìkejì a ti sàlàyé lọ́nbí àlùwàlá tá a ti mẹ́rin wá tó yẹ sí pé àtàlùwàlá o olómi o àtàlùwalé elékèyìn kankan náà ni wọn ìjọsìn kan náà ni wọn ẹ̀rí wo la mú wá níbi tí àlùwalé olómi pé èèyàn gbọ́dọ̀ sí ní nǹkan tí ò ní sí àlàfo mbẹ̀ òní pé ọkùnrin kan ó ṣe àlùwalá ńjọ kan ànábì wa rí lẹ́yìn tí ń ṣe tí ń kírun wà fi kọ́dàmìhì kọ́dàrú dírhàm lẹ́mìí ọ̀sẹ̀ bọ̀kọ̀lùmá níbi gìngìsẹ́ rẹ̀ abujẹnjẹku wà nbẹ yẹn ni pé ibìkan wà tí omi ò dé anabi sallallahu alayhi wa sallam ọwọ apá arákùnrin yìí lábẹ́ yìí pé à ń yọ àyèdá àlùwòdó àwọ̀sọ̀lẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ apá lábẹ́ yìí pé kọlọ tún àlùwalẹ̀ ẹ̀ sí látòkè délẹ̀ ọwọ́ atún rẹ̀ dé tọ́wọ́ pé mo wà lẹ́ẹ̀ ká kíkà bọ̀ mọ́ wà bẹ́ẹ̀ nínú ìjọsìn tọ́wọ́ sí pé kèé sí májèmú ni. ọ̀wọ́ nǹkan nàbí ọ̀bá kan sọ fún ni pé lọ pa ibi tí omi yẹn wà ibi tí eh, ibi tí omi ò dé yẹn nìkan ṣùgbọ́n gba ipe àlàfo ti wà ń bẹ̀ ó ti ń bárun lọ tó ànábi sọlọ́lá àlùsọ́lá ń fẹ́ sọ ipe kọ́ da àlùwalá rẹ̀ padà tó jà sí pé àlùwalẹ̀ olómi àti àlùwalẹ̀ elégbẹ̀ méjèèjì kíni ìmára ni. sòyẹ́ pàtàkìyà sí pé èyí tó tẹ̀sùn wà òun náà ni ọ̀rọ̀ àwọn màlìkíyà tó sọ yìí pé a gbọ́dọ̀ fi gáàpù síbi ìtàyàmọ̀ tá a bá fẹ́ ṣe tó bá ti lè fi gáàpù sí àlùwalá elégbètọ́ fẹ́ ṣe kò ní lálàáfíà gẹ́gẹ́ bí òsè ní lálàáfíà níbi àlùwalá tìlómìnà wàdúrọ̀bà tìlúwọ́lẹ̀ wàfọ́wọ́rùn sàmà lèlúwọ́jì wàlùkàfẹ́yìn ní mazhan ọ̀mà lára tí ọ gbọdọ̀ má ṣe níbi àlùwalẹ̀ iléèfẹ̀ ṣíṣe lẹ́ẹ̀kẹlò bọ́yẹ́lẹ̀ kẹrin àbẹ́lẹ̀ karùn-ún òun náà ni àlùwọ́jẹ̀ ọ gbọdọ̀ fi ìyẹ̀fẹ̀ kọ́ kárí ojú ẹ̀ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ èèyàn gbọdọ̀ rọ́ọ̀bù ojú rẹ̀ pẹ̀lú ìyẹ̀fẹ̀ níbi àlùwalẹ̀ iléèfẹ̀ kílẹ̀ rí torí pé àná ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala sọ yìí pé wa in kuntum junuban fattaharu wa in kuntum marda aw ala safar aw jaa'a ahadun minkum min al-gha'id aw lamastum an-nisaa falam tajidu maa'a fatayammamu sa'idan tayyiban famsahu biwujuhikum wa aydikum minhu. ọlọ́run bá wọn subhanahu wa ta'ala sọ pé wa in kuntum junuba tẹ́ ẹ bá ní jádábà la fatahharu ẹ̀rí pé ẹ mara wa in kuntum marda tí ara yín ọba dá pé tẹ̀ ń sáré àwọn ala safar abẹ́ wàá rìn àjò tẹ́ ẹ rí omi àwùjẹ́ ahadun minkum min al-gha'i abẹ́ wọ tọ́ílẹ̀tì yálẹ̀ ẹ lọ tọ́ ni o àbí ẹ lọ sìgá àwùlẹ̀ amásùmọ̀ nìsà abẹ́ bá obìnrin yín lò falamtẹ́jìdò máa tẹ́ ẹ̀ wá rí omi tẹ́ fi sàlùwàlà àbí tẹ́ fi wẹ̀ jánábà fàtàyà mọ́mọ́ sàáyédàm tọ̀yébà ẹ lọ wá yé pẹ̀ àbí ilẹ̀ tó já kí lẹ́yìn tí o fàmsàḥù lòjò hìgùn ẹ rí i pé ẹ fi yé pẹ̀ ẹ fi yé ojú yín pẹ̀lú pé ọlọ́run bá wọn subahana wa ta'ala ṣe pé kálù yẹ pẹ̀ láti lè fi kojú wa níbi tàyẹ̀mùn bí ẹ ó jẹ́ kó yẹ wáyé pé ọ̀ràn yẹn ni láti lè rọ́bùjú pẹ̀lú yẹ̀pẹ̀ níbi tàyẹ̀mùn. ṣùgbọ́n sọ̀rọ̀ yẹn ni kó ká ṣe ìsìnàbò ẹ̀ yẹn ni pé kí yẹ̀pẹ̀ yẹ kí ó kárí gbogbo ojú. lọ́dọ̀ màlìkíyà àwọn gbà yí pé ọ̀ràn yẹn ni kí yẹ̀pẹ̀ ó kárí gbogbo ojú ṣùgbọ́n lọ́dọ̀ ibn hazmi rahmatulahi alayhi ọ̀sọ̀ ẹgbẹ́ kì í sọ̀rọ̀ yẹn tí ibn hazmi yẹn ló súnmọ́ kì í sọ̀rọ̀ yẹn ọ̀wọ́ ẹgbẹ́ kí yé pẹ́ ọ́sá ti dé ojú kódà kọ́ má kọ́ fáre sẹ́ǹpé níbi tí àlùwalẹ̀ olómi omi gbọ́dọ̀ dé gbogbo ojú ṣùgbọ́n ti tàyámọ̀ kì í sọ̀rọ̀ yẹn ni kí yé pẹ́ kó yí gbogbo ojú kì sọ̀rọ̀ yẹn. إذا في مكيك صورة يعني النبي ومحمد صلى الله عليه وسلم نبي حديث عمار ابن ياسر تاع صلاة أو في أول ليلة ọwọ́ tó fi lélẹ̀ kí ló ti pẹ̀lú ẹ̀ wà ní faha fìyí mà ànábì tún á fi atẹ́gùn fẹ́ yèpẹ̀ yẹn dànù tó túmọ̀ sí pé yèpẹ̀ tí ó wà lọ́wọ́ rẹ̀ yìí tí ó kéré ni tó ànábì wàá fi pa ojú bẹ́ẹ̀ ó tún wàá fi pa ọwọ́ tó kọ́ rọrùn bó ṣe pé ọwọ́ tẹ̀yìn gbé lélẹ̀ tó wá tó gba yèèpẹ̀ ibẹ̀ nù kọjá sí pé nígbà téèyàn fi sojú tán kó tún wá fi sí ọwọ́ kó sì kọ́ fà rẹ̀ kọ̀rọ̀nù sòyẹ lọ́fọ̀ọ́ tó yẹ sí pé kìí sọ̀rọ̀ yẹn èèyàn kan gbìyànjú láti pé kéèyàn ó fi rọ́ọ̀bù ojú rẹ̀ ṣùgbọ́n kìí sọ̀rọ̀ yẹn ni pé a wo àbújẹ́ ǹjẹ́ kò tí máa wà bí àlùwàlá iná làwọn àfi ṣètò yẹn mọ̀ torí pé ẹni tó bá ti àlùwàlá tí àbújẹ́ ǹjẹ́ kò díẹ̀ tó bá wà níbi ojú ẹ̀ àlùwàlá rẹ̀ ò ní lálàáfíà ṣùgbọ́n níbi títàyà mọ̀ sábùjẹ́njẹ́ kò bá wà ìyẹn ni pé tí yèèpè ò dé ibi abala kan nínú ojú tàyà mọ̀mọ̀ rẹ̀ lálàáfíà pẹ̀lú èyí tó sí pé òun náà ni sande ibn hazmi rahmatulahi alayhi wọ́n kà fáyì bákan náà lọ́jà sí pé ọwọ́ ṣùgbọ́n owó tá a gbà lérò òun ni láti ọmọ níka títí di ọ̀rùn ọwọ́ ọ̀ràn yẹn ní láti lè fi ọwọ́ pa á níbàámu sí àyà tí mo kà tán nísìnyí pé wà á ìdíyà kò mẹ́nìhù kí ẹ fi ọwọ́ pa ọwọ́ yín kí ẹ fi ọwọ́ pa kí ẹ fi yẹpẹ̀ kí ẹ fi pa ọwọ́ yín. ìyẹn ni àwọn nǹkan èyí tó jọ́ràn àyàn téèyàn gbọ́dọ̀ má ṣe níbi ìtàyàmọ̀ ṣùgbọ́n kí ni àwọn èyí tó jẹ́ súnà tó ṣe pé káàbá ṣe kì í ṣe pé bóyá tàyàmọ̀mọ̀ lálàáfíà ṣùgbọ́n èyí ò ní ní ládàá ni afa tẹ̀síwájú ni pé wọ́n súnà mẹ́sàn-án mi yẹ̀dí ńlẹ̀ mẹ́rẹ̀fàkì èyí tó jẹ́ súnà téèyàn tá a fẹ́ ká ṣe níbi tàyàmọ̀mọ̀ rẹ̀ tí yóò tó fi gbalada kèsì pé tàyà múmọ rẹ ò lálàáfíà kọ o ṣùgbọ́n yóò fi gbà ó ní kó fọwọ́ pa ọmọ níka rẹ̀ títí dé ìgbọ́nbì wàsún nà mẹsàn míyẹ̀dín lè mẹ̀fàkì kó pa ọmọ níka rẹ̀ títí dé ìgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn gbà yí pé sunna ni wọ́n gbà yí pé kíni wọ́n gbà yí pé sunna ni. ìyẹn ni àwọn hanabira náà ti sọ àwọn arí ọ̀rọ̀ kejì nu ìyẹn ni ọ̀rọ̀ àwọn alahanafiya àti ṣàfiya àwọn gba yí pé yẹn ni ìyẹn ni pé ọgbọdọ fi àlùwalá yí pẹ ọgbọdọ fi pa láti ọmọ níka rẹ títí dé àwọn ọràn yẹn ni ọrọ kẹta òní bíi. àti ẹ̀fẹ́ kó o gùn rárá ibi tó ṣe dé òun náà ni láti bí ọmọ níka sí ọ̀rọ̀ ọ̀wọ́ ọ̀rọ̀ mélòó nìyẹn ọ̀rọ̀ mẹ́ta àwọn tó sọ yìí pé àmọ̀dé ìgùn ọ́ láti ọmọ mi wà tó jẹ́ kọ́ọ̀lù tó sọ pé yóò dé ibi apá ṣùgbọ́n ọ̀rọ̀ yẹ ọ̀lẹ̀ ní fàyẹ̀gbẹ́ hadith wà lórí tẹ̀ náà ṣùgbọ́n hadith yẹn lè ọ̀lẹ̀ ibn hazm rahmatulah alayhi ọ mẹ́nṣẹ́ hadith yẹn nínú almuhallari ẹ̀rí wọn ni hadith mo ti kà tọ́sọ̀ bí anabi sallallahu alayhi wa sallam sọ pé àtẹ̀yẹ́mọ́m dọ̀rọ̀bàtàn dọ̀rọ̀bàtàn lèlúwẹ́jẹ́ wà dọ̀rọ̀bàtàn lèlúyàdẹ́ pé tẹ̀yẹ́mọ́m ẹ̀ẹ́mẹ́jìlá fún. ó ní pé a fi ọwọ́ dúró abẹ́ ẹlẹ́ẹ̀kejì á fọwọ́ dúró arákùnrin ọmọ. Nígbà àfáìsùkù wá gẹ́bí nǹkan tí a sọ a rí nínú àwọn onímọ̀ tó sọ yìí pé a fi ọwọ́ pa ọwọ́ wa títí dé ìgbọ̀n ó sì wà nínú àwọn onímọ̀ tó sọ yìí pé fífọwọ́ pa ọwọ́ yọ wà látòrí ọmọ níka títí dé ọrùn ọwọ́ àwọn tí wọ́n sọ pé yóò dé ìgbọ̀n a sọ pé ẹ̀rí wọn kò wọ́n gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò rinlẹ̀ ntí hadith tí ọba sì lálàáfíà ayé lò nínú islam ṣùgbọ́n àwọn tí ó sọ yìí pé jẹ́ ìgbọ́n ọ́ ni ó ní hadith ammar ibn yasir tí mo mú wálẹ̀ gan so òun lálàáfíà dáadáa ń tẹ̀ so anabi wa muhammad sallallahu alayhi ńgbà tí ó fi ọwọ́ lulẹ̀ yìí. orin lẹ́mẹ̀ yìí pé wà masaha bihima wajhahu wa kaffayhi so ìtọ́ wà ń bẹ̀ tí Ammar ọmọ Yasir tó sọ ni pé fi ọwọ́ tó fi lulẹ̀ yẹ ó fi pa ojú rẹ̀ àti kí ni o sẹ́mbà ní káfù ni ibi orí ọwọ́ ọmọ níka títí dé ọrùn ọwọ́ àti pé ìtọ́tẹ̀sùn wà òun náà ni pé kí a fi ọwọ́ pa ọwọ́ wa títí dé ìgbọ̀n kí ló fà á torí pé hadith ọwọ́ nípa rẹ̀ kò ní àlàáfíà bó tilẹ̀ já sí pé ó ní ogunlọ́gọ̀ àwọn onímọ̀ tí wọ́n sọ. وسن مسح من يد للمرفق وجدد الضرب ورتب وارفق وجدد الضرب يعني كي كنت فوال لليلة كيجي nígbà tó bá ń ṣe tàyámọ̀ kó jásí pé ọwọ́ tó fi lulẹ̀ àkọ́kọ́ ni ló fi pa ojú ọwọ́ tó fi lulẹ̀ lẹ́lẹ́kejì ni ló fi pa ọwọ́ ẹ̀rí pé àṣàlàyé yìí lọ pé ìyẹn ní nǹkan tí ogunlọ́gọ̀ àwọn onímọ̀ tí wọ́n sọ kódà á rí ẹni tó sọ pé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n tó jásí pé Ibn Hazm rahmatullahi alayhi òun pé ẹ̀ẹ̀kan náà lèyìn ó fi ọwọ́ lulẹ̀ kò tún ní rìpíìtì ẹ̀ kílẹ̀ rí rẹ̀ ó ní hadith èyí tí a mú wá ní ẹ̀gán hadith ta ni Ammar ibn Yasir torí pé hadith Ammar ibn Yasir òun lọ́lá làáfíà nípa sísàlàyé bóò ní àti ìṣẹ̀ṣẹ̀ mọ̀ àwọn hadith míì tọ́wá tọ́yapa títí Ammar ibn Yasir kọ̀ lálàáfíà. وجدد الضرب ورتب nínú mọ́sáàbù imam malik àti ogunlọ́gbọ̀ àwọn onímọ̀ àtàrtì lẹ́yìn sọ̀dẹ̀ṣọ́ ìyẹn ni pé ká ṣe ẹ̀yà mọ̀ ká tù léra wọn àwọn ọ̀gá yìí pé mọ́jẹ̀ lórí bí báwo a rí pé bàbá ń ìpìlẹ̀ láti lè ṣe láti lè sọ pé àtúnṣe bá míì agbọ́dọ̀ rí ẹ̀rí rẹ̀ láti ọ̀dọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam wọ̀rọ̀ tẹ́bi wọ́n fẹ́ẹ̀ wọ́n fọ́dùlù hó tọ̀rọ̀ ìyàtọ̀ wà láàrin sunna àti fọ̀dílà lọ́dọ̀ àwọn màlìkíyà fọ̀dílà òun ò tún gbópa tó sunna ìyẹn tí àfáà fi sọ yìí pé èyí tó wá jẹ́ àwọn àṣegbọrẹ lọ́dọ̀ màlìkíyà òun ni kọjá sí pé yèèpẹ̀ láàlò kò ní jẹ́ nǹkan mìíràn ìyẹn náà sì ni tó súnmọ́ torí pé lílo yèèpẹ̀ kò sí àpẹnu kankan bẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n ká lo nǹkan mìíràn ìyàpẹ̀ inú wà bẹ́ẹ̀ tí a ti ṣàlàyé lọ níbi ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá yẹn ní kí sáà lè lo yánrìn lápèjúwe so yá pa ẹnu àwọn onímọ̀ wa bẹ̀ ṣùgbọ́n yóò pẹ̀ tí ò ní jẹ́ yanrìn so kò sí yàpọ̀ ẹnu bẹ̀ ìyẹn fàtẹ́ yá sí pé ìtọ́ dáa jù ní kéèyàn lo yèpẹ̀ mo rẹ̀ ìtọ́ tẹ̀sùn wọn pé téèyàn bá lo yanrìn àbí tọ́ jẹ́ ìranlẹ̀ ẹ kò sí kankan so a ti sàlàyé ìyẹn lọ síwájú wọ́n fọ́tulùkù tọ̀rọ̀ bó wọ́n sà záhàrọ̀ sà ìdàkàlà àyè máa bìkà fìlì sọ̀rọ̀. so a sọ pé ní tọ́dájú tọ́ba fẹ́ ṣe rẹ o ní pé rẹ ò kó o fi pa ẹyin ọwọ rẹ ọtọ wà mi kí n wa mọ wá báyìí yẹn pé wa jẹ́ sí pé náà ló fi wá pa inú rẹ láti ìgúnpá títí dé ọmọ níkà rẹ ومسحك اليسرى على هذا الماء so bó o ti ṣe ọ̀tún yẹ òun náà ni kí o ṣe òsì ní sókè àti ṣàlàyé àwọn ìyapa èyí tó wà lẹ́nu lọ́dọ̀ àwọn onímọ̀ nípa àwọn akẹ́wò lọ́jọ́ ráyàn àwọn akẹ́wò lọ́jẹ́ súnà níbi tayamum káwọn ṣàlàyé gàgẹ́lẹ́ bó láti ṣe tayamum níbàámu sí súnà níbi wa muhammed sallallahu alayhi wa sallam ní sókè gẹ́gẹ́ tí mo sọ hadith amar ibn yasir olóńlá làáfíà nípa bóòlù àti ìsìtọ̀yà mọ̀ nǹkan tá a sì kọ́kọ́ sí lẹ́yìn àníyàn òun náà ni kí a fi ọwọ́ wa lulẹ̀ tá a bá ti fi ọwọ́ lulẹ̀ yẹ ọwọ́ tá a fi lulẹ̀ òun láti pa àkàfi atẹ́gùn sí a sì fi pa ojú wa a fi pa ọwọ́ wa títí di ọrùn ọwọ́ tẹ̀yẹ́mù ti parí ó clear ta ni yóò ṣe é bó láti ṣe tẹ̀yà mọ̀ náà kí ni nǹkan àkọ́kọ́ ìmánìyàn wá pé mo fẹ́ fi sọ irun di ẹ̀tọ́ mo fẹ́ fi gbé ẹ̀gbin kúrò lára àbí jánábà kí lẹ́lẹ́kejì náà àáfi ọwọ́ lu ilẹ̀ àáfi ọwọ́ méjèèjì àáfi segin ni àáfi lu ilẹ̀ kí lẹ́lẹ́kẹta. ẹ à ń fatẹ́gùn sí ọwọ́ yẹ gbígba yìí pé à ń fẹ́ yé à ń fẹ́ yé bẹ̀ kí lẹ́lẹ́ kẹta àbí ẹlẹ́kẹrin ẹlẹ́kẹrin á fi pa ojú wa ẹlẹ́ẹ̀karùn-ún á fi pa ọwọ́ débo dí ọwọ́ ibi tá a ṣe dé òun náà ni ọ̀rùn ọwọ́ bákan náà ni ọjọ́ sí pé àní kọ́kọ́ fi ọwọ́ pa àní fi ọwọ́ lélẹ̀ ká fi pa ojú kánú fi ọwọ́ lélẹ̀ ká fi pọ̀wọ́ rárá hadith ọwọ́ bíi eléyìí náà kò sí ni kọ̀lá làbíà ti àmọ́rẹ́ ní yasir ẹ̀ka tó ti fọwọ́ lélẹ̀ ọ́ iná ló fi pa ojú iná ló ti fi ṣe ni o ló fi pa ọwọ́ rẹ̀ káwọn kọ̀ǹtínú afa sọ yìí pé wàṣọ́rtuhu bá dàdúkú lèlwọ́kìtì wọ́n fa bìhí fọ́rọ̀dán fọ́kàt fìtàbùtì. mẹ́tẹ̀mú tayammọ́ kó tó lè ṣe ẹ́ ó ní wípé àsìkò oorun ti gbọ́dọ̀ wọlé lọ́dọ̀ màlìkíyà àti èyí tó pọ̀jù nínú àwọn onímọ̀ ìtumọ̀ ẹ̀ pé aago mọ́kànlá àárọ̀ fẹ́ àyè láti wọlé ó lè ṣe tayamom la aago mọ́kànlá kọ́ wá fi kírun àyè là lọ́dọ̀ ògbólógún àwọn onímọ̀ tó yà á ti gbẹ̀yìn lè ṣe àlùwàlá láago mọ́kànlá tí ó fi kí àìmọye run ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ́sọ pé tayamom ó yàtọ̀ sí àlùwàlá olómi ó lè ṣe tayamom la aago mọ́kànlá kọ́lájà sí pé ó fi ké àyìnlá kódà ó lè ṣe láago mọ́kànlá bọ̀ àfìgbà tí àyìnlá bá wọlé dé báyìí táyìnlá bá ti wọlé dé khalas nísìn àlásàrè ò sì tó kó ṣe tàyámọ̀ nílẹ̀ nísìn kó sọ pé ó fi ké àlásàrè lọ́dún ìtọ́pọ̀jù nínú àwọn onímọ̀ àwọn ẹ̀sọ́ pé rárá kọ́ rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n a rí nínú àwọn onímọ̀ àdọ́sọ yìí pé kódà ọba àti ṣe tàyámọ̀ látàgò márùn àárọ̀ ó lè fi kí ìran àyílà kó tó fi ká làásàrì pẹ̀lú ẹ̀ kìí sọ̀ràn yẹn ni kí àsìkò òórùn ó tó kó tó di kó segin ni ó sì fẹ́ mọ́ ọ̀rọ̀ mélòó ni ọ̀rọ̀ méjì gẹ́bí ṣe àmà ẹ̀rí ẹnìkíní àmà ẹ̀rí ẹnìkejì káfí lè ní ọ̀tẹ̀sùnmọ̀ ẹ̀rí àwọn tó ṣe yí pé ìgbà tí àsìkò oorun tó fẹ́ lo tayamum fún tó bá tó iná ló ṣe ló fi lè kírun torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadith tó wà nínú sọyí bukhari àti muslim anabi sallallahu alayhi wa sallam sọ pé ọ̀tíìtù hamsan lamiyọ̀tọ̀ hunna ahadun qabli nusurtu birra masirata shah. وجعلت لي وجعلت لي الأرض مسجدا وطهورا وأحلت لي الغنائم ولم تحل لأحد قبلي وأعطيت الشفاعة وكان نبي يبعث إلى قومه وبعثت إلى الناس كافة النبي صلى الله عليه وسلم ونكي ان كما ركواتي wà tí wọ́n fún àkọ́kọ́ ni pé nusirtu birran masira tashan tí anabi sallallahu alayhi wa sallam tó bá wà mí tó kú ìrìn oṣù kan tí ó fi lọ bá wọn ta ní jìnnìjìnnì ó ti bá wọn. bákan náà lọ́jà sí pé wọ́n ṣe ilẹ̀ wọ́n ṣe fún mi pé kí n fi kírun ẹni wí àtẹ̀yìn bá dé orí ilẹ̀ kí n ṣe pé àyíká wa wà special tó ṣe é pé ilẹ̀ yẹn ó ti kírun no ẹni ilẹ̀ àti ẹni ààyè ilẹ̀ yẹn ti lè kírun àfi àwọn abẹ tí ó já yàfi bíi sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilẹ̀ yẹn náà wọ́n sì ṣe ní tí ó jẹ́ ìmára kí n fi ṣe ṣàyà mọ̀ fa ayuma rojulin aturakati hosole fali osole ẹnikẹ́ni tásìkò ọ̀rọ̀ bá ti tó tó dé bá tásìkò ọ̀rọ̀ dé kó ṣe tayamum kó ṣe kírun ìtí a nílò níbi hadithi yìí ni pé anabi sallallahu alayhi wa sallam sọ pé fa ayyuma rajulin adrakatihu salat falyusalli ìyẹn ni pé ìgbà tásìkò òrùn bá tó kó ṣe tayamum kó ṣe o kó wá fi kí irun ṣùgbọ́n ẹ̀rí àwọn tó sọ pé ó lè ṣe tayamum lẹ̀ síwájú kásìkò òrùn ó tó tó wọ́n sọ pé ìmára ni anabi sallallahu alayhi wa sallam pè é nínú hadith tó sọ yìí pé asọ̀ayédò tọ́yé tuhuru muslim asọ̀ayédò tọ́yé tuhuru muslim wa in lam yajid al-ma'a ashara sinin. ẹ̀ẹ́ sísè lílo yẹ̀pẹ̀ láti lè fi mára ìmára ni fún mùsùlùmí ẹrí pé ànábì pé nígínní ànábì pé ìmára gẹ́gẹ́ bí àlùwàlá ṣe jẹ́ ìmára tá a sì lè lo àlùwàlá tá a fi tá a ti láago mọ́kànlá àbí aago mẹ́wàá tá a lè fi kírun àyílá kí ni ó sọ yìí pé àlùwàlá ilé ìpẹ́ náà ká má síbẹ̀ kò sí yàtọ̀ àwọn méjèèjì kí lànà bèbè o ìmára ṣùgbọ́n èyí tí àwọn. tí ń gbára ilé tẹ́sẹ̀ pé ayọ́mọ àrọ́jùlẹ̀ náà ọ ọ̀sọ̀lẹ̀ àtìfàlẹ̀ ìsọ̀lẹ̀ gbogbo ẹ̀ tásìkò òrùn bá tó tó bá ṣe pé kò ní tàyámọ̀ tó bá ṣe pé kò ti ṣe tàyámọ̀ tẹ́lẹ̀ ìyẹn ni pé tásìkò òrùn bá tó tí ó ti tẹ́lẹ̀ kó ṣe kí ni kó ṣe kọ́ wá kírun ṣùgbọ́n tí tó ti ṣe tẹ́lẹ̀ kọ̀wá bùkátà ti kó ṣe òmíì máa. sókè ní pé kọ̀sẹ́rì tọ́sọ̀ yìí pé o lè ìtàyàmọ̀ tó a bá ti bìfọ́ kí ìrún tó tó o lè fi kírun yẹn kọ̀sẹ́rì tọ́sọ̀ èyí tó tẹ̀sùn wọn ní pé tọ́ba ti tàyàmọ̀ láago mẹ́sàn-án àárọ̀ àbá aago mẹ́wàá àárọ̀ o sì lè fi kí ìrún àyílà. وشرطه بعد دخول الوقت وفعل به فرضا فقط بالسبت lọ́dọ̀ màlìkíyà àwọn gbà yìí pé tọ́ba ṣe tẹ̀yámọ̀m nísìn irun ọ̀ràn yẹn yọ kan lọ láǹfààní àdìfíkè ó ṣe tẹ̀yámọ̀m ó fi káyìlá tálátàrí bá dé kódà kọ́ ọmọ wọ toilet kọ́ ọmọ sò ọgbọ́dọ̀ tó ṣe kí ni ọgbọ́dọ̀ tó lọ ṣe tẹ̀yámọ̀m mi láti lè fi kí àlàásàrí àwọn wọlọ́sọ̀ yẹn àwọn màlìkíyà iye sì ni ogunlọ́gbọ̀n àwọn onímọ̀ wí. ṣùgbọ́n a rí nínú àwọn onímọ̀ àtọ́sọ yìí pé tí wọ́n bá ṣe tẹ̀yà mọ̀ fúnra àyílà ó lè fi kálà sárì tí ọba ti já ọwọ́ tọ́ílẹ̀tì lágbèjúwe ó lè fi kí magrebi ó lè fi kí ṣáì. o lè fi kí ju irun ọ̀ràn yẹn kan lọ lóporó gbàtálùwàlà tí ọba so àbí kọ́ wọ oromi àbí kó o rómi tí ọba rómi kéèsì mi nù ṣùgbọ́n tí ọba rómi tẹ̀yàmùm àbí o rómi ṣùgbọ́n ò lè lò ó nípa ara rẹ̀ ọ̀dá gbé tẹ̀yàmùm tó fi kí àyílà ó fi kí àlásàrì ó sì fi kí àwọn àrùn míì. ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀lẹ́ náà náà ọ̀rọ̀ ẹlẹ́kẹta ìyẹn ni ọ̀rọ̀ àwọn ànábìlà. àwọn gbà yí pé tọ́ba fi tayamom tó fi kí ayé là àwọn àrùn ọ̀ràn yẹn míì tó ti jẹ sẹ́yìn o tún lè kí lóporó gbà tí àlàsárì ọba ti wọlé yẹn ni pé àlẹ́ ibra lọ́dọ̀ tiwọn ní àsìkò oorun tó lo tayamom fún tọ́ba lo tayamom fún àyílà ó sì valid dìgbà tí àlàásàrè ó fi wọlé ìtumọ̀ ẹ̀ ní pé àwọn àrùn tó o bá jẹ tẹ́lẹ̀ bọ́yá ọgbàgbé àwọn àrùn ọgbàgbé kọ kásùnbà o lè lò láti lè fi kú àsùnbà lóporó ìgbà tí àlàsáré ò ti wọlé ṣùgbọ́n lọ́dọ̀ màlìkí yàtọ̀ ọba rántí ọ̀padà tó ṣe tẹ̀yà mú mi fásùnbà tí ọgbàgbé yẹn ni. mo rò bóyé ṣe agẹ́sì mọ́tàbọ̀ àwọn àhànábìlà kílẹ̀ rí àwọn tó sọ yìí pé tayammum ẹyọ kan irun kan ó ní ọ̀rọ̀ Ibn Abbas sọ̀rọ̀ sọ yìí pé as-sunnah an yusalli bi tayammum fardan wahida èyí tó jẹ́ sunna ni pé irun ẹyọ kan iná la máa fi irun ọ̀ràn yẹn kan la máa fi tayammum la máa fi ké ṣùgbọ́n àwọn tí wọ́n sọ yìí pé lọ́pọ̀lọpọ̀ tí ọba tí ìjà tó sì rómi àbò rómi ó lè lò tẹ̀yà múmọ̀ ẹ̀yọ kan yẹ ó lè lò fún àyílà ó lè lò fún alásàrì ó lè lò fún magrebi ó lè lò fún ìṣáì. torí pé sáà nàbí sọlọ́láhùn àlẹ́ wàsálàm sọ ní pé asàáyédò tọ́yé tọ̀húrù mùsùlùm wà ń làm yẹ jìdìlmá àṣàrà sínì. anabi sallallahu alaihi wa sallam ó pè tayammum ní kíni ìmára gẹ́bí àlùwàlá ṣe jẹ́ ìmára àti pé iṣẹ́ tí àlùwàlá lè ṣe òun náà ni tayammum náà lè ṣe ẹni ọba sọ yìí pé tayammum iṣẹ́ báyìí ló lè ṣe tí ò lè ṣe ti ìtàlùwàlá lè ṣe ọgbọ́dọ̀ mẹ́rin wa kò sì sẹ́rì kankan èyí tí wọ́n mú wá nípa sí ibn abbas iye ọ̀lálàfíà tọ́wọ́ ti kọ́ lálàáfíà ni àbágbára lè ṣùgbọ́n àìlálàáfíà rẹ̀ tá a sọ pé ètò ọba ti lálàáfíà nínú ẹ̀sìn àìlù ìyẹn lọ́fà tó fi já sí pé èyí tó wọlé òní pé ẹni tó bá ṣe tàyà mọ̀ ó lè fi ké àìmọye irun ọ̀ràn àyàn lóporó gbàtí ọba sí ìjà mo rò kó ti yé nísìnyí kílẹ̀ rí rẹ̀ òun náà ni pé tayammum ìmara ló náà tọ́rọ́kù àlùwalẹ́ olómi ntí àlùwalẹ́ olómi bá ń ṣe olóhùn náà wọ́n máa ṣe kí ni o iná ni wọ́n máa ṣe gẹ́gẹ́ bó ti jásí pé àlùwalẹ́ olómi a lè lò ó fún àìmọye irun bẹ́ẹ̀ náà la lè lo tayammum fún àìmọye irun wallahu alam. àfa tẹ̀síwájú wípé wọ́n fà ń bèyí. فردًا فقط بالثبت وافعل ما شئت من نفل حصل بنية مؤخرا بنية إن اتصل أفتت وجهك تبعت صوت رايا lọ́dọ̀ màlìkíyà tọ́ba ti fi tàyámùm kírun ọ̀ràn yà tọ́ba ti fi kí tán tọ́ba wú ọ ó lè yan àìmọye náà fílà lẹ́yìn rẹ̀ kò ní ìdíkọ́ ṣe tàyámùm mi mo rò pé kò ní ìdí kó ṣe kí ni kó ṣe tàyámù mi tàyámù tó fi kí àyílá o lè fi yan àyèmáyé náfìlà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n onímọ̀jẹ̀mú kọjá sí pé náfìlà tó yàn lẹ́yìn ìgbà tó ti ká àyílá tẹ́ni o tó o bá ti lè fi yan náfìlà bí fọ́ kó o tó ká àyílá o ṣẹ̀ṣẹ̀ kì í ṣe tàyámù mi fún àyílá ni ìtumọ̀ ẹ̀ ni pé náfìlà tí a lè fi tàyámù mìíràn. òun ni náfìlà tó yẹ sí pé ó kírun ọ̀ràn yẹn tẹ́ kó o tó yan náfìlà àkọ́kọ́ mẹ́jẹ̀múnú ló fi sọ pé mo àkàrẹ̀ bẹ̀ẹ́ni yẹtìn yóò tó yẹ sí pé àníyàn ti gbọ́dọ̀ wà nígbà tó ti ń ṣe mi pé mi o mo fẹ́ fi kọ́ra yàn màá sì tó fi kí náfìlà ìní tásàlù. yóò sì tọ́já sí pé bó ti káyìí látàn iná ni ọkàn sí askar ló tún wá yànnà fìlà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ọkáyìí látàn ọwọ́ bẹ̀rẹ̀ sí ka quran lẹ́yìn bí ọgbọ̀n ṣẹ́jú wákàtí kan khalas ó lè fi ṣe kíni ó lè fi kíná fìlà ma iye ní ọ̀rọ̀ àwọn wo ọ̀rọ̀ àwọn màlìkéyà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ṣàfihàn àwọn gbà yí pé tọ́ba ti tẹ̀yẹ́ mọ̀ o lè fi yan náfìlà tó wọ̀ yálà náfìlà síwájú irun ọ̀ràn yẹyẹ àbí lẹ́yìn rẹ̀ yẹni pé sábà ṣe tàyámọ̀m fún irun àyílà nísìn o lè yan náfìlà síwájú àyílà o sì tún lè yan náfìlà lẹ́yìn àyílà ó clear bí ó clear ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé àtiwájú àtẹ̀yìn tọ́ba ti ṣe tàyámọ̀m o lè yan náfìlà kó o sì kí àìmáyé ọ̀ràn àyàn pẹ̀lú ẹ̀ mo rò kó ti yé kó o kí àìmáyé ọ̀ràn àyàn lẹ́yìn rẹ̀ kò ní í ṣe pẹ̀lú náfìlà kankan ìtàwọn màlìkíyà tó fi kún ni wípé tẹ̀gbẹ́ jánásà kíkí sókùlà kí ni ìdájọ́ ẹ̀ fọ́rọ̀dọ̀ kìfáyà ọ̀ràn àyàn tó já sí pé a ra àwọn kan tí ó ṣe é ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ ra àwọn kan tí ó ṣe wọ́n wá kàkún yín pé òkè alẹ́gbó náà sọ́ńdà náà fìlà ìtumọ̀ yín pé tọ́ba kí àyílà tẹ́nísìn pẹ̀lú tẹ̀yàmọ̀ tọ́ba tẹ́ bá fẹ́ kírun sókù la ó lè lo tẹ̀yàmọ̀ yẹn kò ní èdè kó o ṣe tẹ̀yàmọ̀ mi torí pé jàǹdà wọ́n gbà yín pé àlámàrí rẹ̀ fúyẹ́ so a lè dáwọ́ náà pọ̀ mọ́ náà fìlà ọ̀rọ̀ yẹn kíláà àbí òkìlíà àwọn tó sọ yìí pé ó lè yan náfìlà àfi kó wà lẹ́yìn rẹ̀ àwọn kan sọ yìí pé àtiwájú àtẹ̀yìn o wọ́n gbà yìí pé téèyàn bá ti ṣe tẹ̀yàmọ̀ fọ́nrán yàn náfìlà náà ti wọnú ẹ̀ torí pé àlámàrí náfìlà ó ti kí ni ó fúyẹ́ ṣùgbọ́n ìtọ́ tẹ̀sùn wọn ni pé kò ní í ṣe pẹ̀lú náfìlà rárá o lè kí tẹ̀yámọ̀m níbàámu sí ta sọ o lè lo tẹ̀yámọ̀m láti lè fi kí ọ̀ràn yàn àìmọye lókòóró gbà tí kò bá tí ì já àti pé gbólọ àfa tó sọ yìí pé náfìlà ẹnìkan ló fi tẹ̀yámọ̀m sí yálà láwọn tó sọ yìí pé lẹ́yìn ìrún ọ̀ràn yẹn ni àbí bìfọ́ rẹ̀ so kò sí ètò wọlé mẹ́ ètò wọlé ni pé tẹ̀yámọ̀m iṣẹ́ tí àlùwàlà olómi ń ṣe òun náà ni òun náà ń so o lè fi kí àìmọye ọ̀ràn yẹn o sì lè fi kí àìmọye náfìlà yálà síwájú rẹ o àbí ní ẹ̀yìn rẹ̀ afa tẹ̀síwájú yìí pé wọ́yẹ́ tólomi náà kéde àwòmá ìyúrọ̀ kọ̀bílẹ̀ sọ̀láàtì àwòbíhá ìǹdàkàrọ̀ wọ́yẹ́ tólomi náà kéde tẹ̀yẹ́ mọ̀ tẹ̀yẹ́ bá ṣe ó nìkan sí máa bò náà jẹ́ afáàjẹ kó yọ wáyé pé ntí máa ń ba àlùwàlá olómi jẹ òun náà ni ó ba sayamom jẹ kí ni máa ba àlùwàlá olómi jẹ bí kéèyàn ó so kọ lọ sí toilet àbí kí eh, ó sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ntí máa ń ba àlùwàlá olómi jẹ òun náà ni ó ba sayamom náà jẹ ṣùgbọ́n àwọn akẹ́kẹ́ sàlékún sí sayamom alóòfin sọ yìí pé wàyà tó lóbi náà kéde aw ma'in yura qabla salat. lára tí yóò ba tayammum jẹ́ tó yàtọ̀ sí ti àlùwalá olómi ní pé ó ti ṣe tayammum ní nísìn gẹ́gẹ́ bí n ta sọ pé èèyàn lè ṣe tayammum lẹ̀ síwájú kásìkò òrùn ó tó tó òun retí káyìlá òde ti ṣe yẹ torí ipò òru mi ni kí àwọn retí kálásárì kí àlásàrì ọwá tó tó kó tó gbèrún àlásàrì tó lomi wá dé sàyámọ̀mí ẹ ti bàjẹ́ mo rò kó ti yẹ àbí èèyàn ti sàyámọ̀mí nísìnyí fún àyílà kọ̀wá sì dá pẹ̀lú tí máa bàá jẹ́ àìsàn ipò ò lè fi kí àlásàrì nítorí ti fi sẹ́ni pé ó tútù mú ọ ara ọ̀yá ara ọ̀dá pé nígbà ọkàn débi aago mẹ́ta ni ọlọ́sìn ti àlàáfíà. ó ti omi lómi ti bàjẹ́. mo rò pé ti ẹni ìyẹn ni wípé tí ìtẹ́ èèyàn bá fi ṣe tàyámọ̀ tó bá ti kú òfun yàn síwájú kó tó wọnú ọ̀ràn tàyámọ̀ ṣe kí ni ó bàjẹ́ bitifáàkì lọ́lọ́mà pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ó gbọ́dọ̀ ṣe àlùwalẹ̀ olómi kó tó kírun. bákan náà tàyámọ̀ tún bàjẹ́ nípa yí pé o ti ṣe tayamum ọwọ́ abárun lọ nítorí o ti fi ṣe tayamum ní pé o ò rí omi bí o ṣe wá abárun lọ ní ẹ bá sọ pé ah, wọ́n ti mú omi dé o àbí ẹni tó mú kì tó mú kì lọ ó ti mú kí ibi tí wọ́n ti rí omi àbí ara rẹ̀ ọ̀dá pé ńlọ fi ṣe tẹ̀yámọ̀m níbi ó ti ń kírun lọ lára bá yá gágá tẹ̀yámọ̀m yẹn ti bàjẹ́ ọgbọ́dọ̀ já irun kọ́ lọ sí kíni kọ́ lọ sí tẹ̀yámọ̀m mi ìyẹn nínú mọ́sáàbù àwọn wo mọ́sáàbù alimailikiyẹ ṣùgbọ́n a rí nínú àwọn onímọ̀ àlọ́sọ pé lóporó gbàtọ́ bá ti wọnú ọ̀run kó o tó wọnú ọ̀run tọ́ba ti pé àwíjàre rẹ ó kú o ọgbọ́dọ̀ lo àlùwàlà olómi ṣùgbọ́n tọ́ba jásí pé o ti wọnú ọ̀run kódà káwé tí ààrẹ yìí ó kú ọmọ kọ̀ǹtínú ni torí pé o ti wọnú ọ̀run ọ̀rẹ́ dì ṣùgbọ́n ètò súnmọ́ ni pé méje ọ̀rọ̀ méjèèjì ńlọ tẹ̀sán wọn ṣùgbọ́n ètò súnmọ́ jù mìbábẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀yà oníkéèyàn ọjà ìrọ̀ kọ́ lo àlùwàlà olómi kí ló fà á torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọsọ yìí pé asàáyélu tayé tọhóró muslim wa ilẹ̀ miyẹ́jẹ̀dẹ̀ mọ́ aṣarasini fa'ida wajẹ̀dẹ̀ mọ́ faliyomisahu basharata. pé mùsùlùmí ó sì máa ṣe àlùwalé ilé ìfẹ̀ yóò máa ṣe lọ lókòrógbà tí àwíjàre bá ti wà fún kódà kó jẹ́ odidi ọdún mẹ́wàá ṣùgbọ́n tọ́ba ti lè rí omi àbí táwùjáre kú òfun kó ṣe kí ni kọ́yà lọ kọ́yà lọ lo omi. ẹ̀rí pé ànábì sọ pé tọ́ba rí omi kò sì sí àdáyẹrí dé yálà síwájú run àbí ìgbà run àti pé anytime tẹ́yìn bá ti lè rí omi yálà síwájú kó wọnú run ni àbí ìgbà tó wà ní orí ìran kí ni yóò ṣẹlẹ̀. yóò fi irun sílẹ̀ yóò wá lọ sí tẹ̀yẹ́mọ̀ ìyẹn ló súnmọ́ jù ìyẹn ló súnmọ́ jù ṣùgbọ́n tó bá ń kọ̀ǹtínú ibi ó ti wọnú tẹ́lẹ̀ ń sọ ọ̀rọ̀ yẹn náà torí pilẹ̀ ti wọnú rẹ̀ ti ṣì ọlọ́run sọ pé wọlé tó tìlú iṣẹ́ ẹ bá ń ṣe ẹ má bàjẹ́ wà á sọ̀tún sọ̀lá tẹ̀ wọ́n kọ̀dọ̀ à mọ́sálà tá a fi parí ẹ̀ nù. wà á sọ̀tún sọ̀lá tẹ̀ wọ́n kọ̀dọ̀ à lẹ́càdì mi sọ̀ ìdáhu wọ̀lmá à. ni tá fi ṣe ìbéèrè. ẹ̀rí pé ẹni tí ò omi kí la ní yóò ṣe yóò wáyé pẹ̀ láti lè láti ṣe ṣàyàmọ̀ ẹni tí ò wá rómi tí ò rí ègbẹ̀ kan ta ló lè sọ bó ti lè ṣẹlẹ̀ kò rómi kò sí rí èpè kí ni tó fẹ́ ṣẹlẹ̀ ta ló lè sọ àwòrán bó ti lè wá bíi kí wọn ó sì mọ́lé tí wọn ò sì fún chance láti jáde wọn ò sì provide tó lè fi kírun fún un àbí kọ́rẹ́ kọ́mọ̀rí ẹni kò lè lo mí ṣùgbọ́n kò tún ara ẹni tí ọba gbé yèèpẹ̀ wá ẹni tó lè bá gbé yé pẹ̀ wá ìrún ó ti kọjá síwájú kó tó dé kí ni solution kí ni tí ó sì nínú mọ́sáàbù màlìkíyà àwọn gbà yí pé wọ́n á kọ́tù sọ̀lẹ́ tẹ̀wọ́lù kọ̀dọ̀ làádìmí sọ̀ọ́ìdáhù wọ̀lmà ẹni tí ò romi tí ò rí ẹgbẹ kò ní kírun kò sì ní dá padà kò ní ṣe kíni kò ní kírun kò sì ní dárun yẹ padà tó bá padà rí omi ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé yóò kírun bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yóò padà já padà tó bá rú mi ìbá àti pé irun ọgọ́rùn-ún ló kí bẹ́ẹ̀ ọwọ́ àdó ẹ̀wọ̀n fódìdí ọdún méjì wọn ò pòfáìdì omi fún wọn ò pòfáìdì yéèpẹ̀ àwọn gbà yí pé yóò máa kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá ti jáde ìran ọdún méjì yóò ṣe kí ni yóò sàn ọ̀rọ̀ kẹta ó ní ọ̀rọ̀ àwọn hanabila ẹ ọ̀rọ̀ takọ́kọ́ ọ̀rọ̀ awo malikiya ọ̀rọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì òun lè tọ́pọ̀ jù nínú àwọn onímọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ọ̀rọ̀ àwọn hanabila àwọn gbà wípé yóò kírun kò sì ní í dá padà mọ́ yóò kírun láì sàlùwàlà láì mọ̀ kò ní í kò ní í dá padà mọ́ kílẹ̀ rí ọlọ́ọ̀bá sọ pé fatakulọ́ha kò lágbára kan ní kò lágbára láti rómi kò sí lágbára láti lè rí yẹ̀pẹ̀ kílókù yóò kírun bí ó ti lágbára náà ni ó sì ti ṣèjọ́sìn yẹn lọ àti pé kò nídìí kọ́ kọ́ ṣẹ̀dá kọ́ ṣẹ̀dá padà ó clear bí ó clear iṣu míì tí a kà jọ ìmọ̀ ó ní iṣu ẹnu tó pé. àsìkò àyílà sẹ́gbà àti kí irun lọ irun àyílà tó ti kọjá nísìnyí kì í kọjá kí irun tó kọjá ó di nǹkan bíi after four ó ti wá kí irun àyílà ní one thirty bá ti kí yẹ pẹ̀lú tàyà mọ̀ pẹ̀lú wípé omi romi tí yóò dá irun ètò ti kí òun yóò dá padà nígbà tó ti pé àsìkò ò tíì lọ àbí ò ní dá padà ẹgẹ́ ti iṣu yẹn so ọsẹlẹ láyé anabi sallallahu sí àwọn méjì ẹni àkọ́kọ́ nígbà tó rí pé àsìkò ó lo omi ó tún rún kí ẹni ẹlẹ́ẹ̀kejì ah, ẹbí òun ti kíkan pẹ̀lú tayamum àlùwalélé pẹ̀tọ́ òrí tó khalas òun ọ̀gá lọ́mọ òun ò ní kí wọ́n sì dọ́dọ̀ anabi sallallahu alaihi anabi sọ fún Ẹn tí ò tún rún kí yẹ pé asọ́pítà sunna ẹni tó tún rún kí anabi sọ pé wàlákà àjìrà wọ́n ọgbà ládàá ṣùgbọ́n wọ́n ó sì èwo lọ́lọ́lá jù kéèyàn ó tún kí ni kó lo kó wá tún kí. àbí kọjá sí pé èyí tó ti kí náà ni ó fi máa ìwo lọ́lọ́lá jù ànábì sọ fún ẹ tí ò tún rún képe àsọ́tà sunna ìwọ ló ti kí ni lọ wà níbàámu sí sunna ọwọ́ sọ fẹ́lẹ̀ kejì pé ọ̀làkà àṣírà ìwọ gbalada méjì ń tẹ ìwo lọ́lọ́lá jù nà èyí tó ti sunna ládá méjì ni ẹni tó tún kí ọ gbàǹtẹ o ẹni tó ṣe súnà ìníládé ìdájọ́ ìtumọ̀ ẹni pé nínú Islam kìí ṣe bí nǹkan bá ṣe pọ̀ tó ńlọmọta bí kò ṣe pé bó ṣe wà níbàámu sí súnà kí lánàá bí fi sọ yìí pé tí ń yẹ ọgbà ládàá méjì torí pé kọ́ mà ẹni tí ò sì mọ nǹkan tọ́ka gbìyànjú yóò gba ládàá kó sì gbìyànjú yóò sì tún gba ládàá yìí kó sì jọsìn ṣùgbọ́n wọ́n tọ́ ọba ti mọ̀ wípé súnà ní pé kọ́ ọmọ tọrọ kí tọ́ ọ wá tó kí dídí àlè tí wọ́n ṣe wù. mo rò pé gẹ́bí nǹkan tí sheikh ibn Uthaymeen rahmatulah alayhi sọ. ẹyin sẹ́yìn pé wọ́n mọ̀ tẹ́lẹ̀ pé èyí tọrọ kí má tọ́ba ti ṣe tàyà mọ̀ kódà kásìkò ọ̀nà ọmọ ti lọ. ìlànà mi sọ pé wọ́n gbà ládá méjì ṣùgbọ́n wọ́n tọ́ ọba ti mọ̀ pé súnà ní pé kọ́ ọmọ tún ìrùn kí tọ́ wá tó kí ìwọ ò sí súnà tẹ kí ló ṣe ò bí díà nù so wallahu alam ìwọ̀n báyìí sí agbọ́yè kọ́nà bá jẹ́ kí ó sì àǹfààní fún wa àwọn tó jẹ́ sí pé àwọn ẹ̀rí àti ọ̀rọ̀ yẹ tí ò yé dáadáa sábà ti ń gbọ́ bá ń yọ padà yé ń gbọ́ bá padà yá mo rò pé ó ti yé nísìn so èyí ẹni pé a ti parí báàbù tẹ̀yà mọ̀ a ti parí àlàyé nípa tẹ̀yà mọ̀ á padà sínú báàbù mi ní oṣù tí ń bọ̀ insha allah subhanaka lahum bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ala nfani láti béèrè títí di bíi three thirty. àwọn tá a bá ní bèrè one four five six. Aya, number one nínú àwọn ọmọdé àti ẹ̀dá ọgbọ́n ẹ̀ ṣàkíyà mẹ́lìkíyà àti ẹ̀rọ ẹ̀ mo mọ wa ana mo ń pè ní alhanabila a máa ń pè wọn ní hanabila mo rò pé tí so mọ́tẹ́ tabarari fan sí school of thought tọ́jẹ́ ti imam ahmed so hanabila láti tí imam malik wọn là ń pè ní alimalikiya wọn rò pé tí ayiwa nọmba two. Nah. sai tayammum anabi eh, sallallahu alayhi wa sallam ó ṣe tayammum torí pé gan nígbà tí a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ kí ló pilẹ̀ rẹ̀ ìtàn aisha radiyallahu anha nígbà tí wọ́n ń wá ẹgbà rẹ̀ tó dá ibi tí ó dá wọn dúró sí ẹ̀ sómi ń so ìlọ́lá ọba fi sọ ayẹ tẹ̀yàmọ̀ kalẹ̀ pé ńgbà tẹ́ ti rómi ẹsẹ̀ tẹ̀yàmọ̀ ètò kílà ní pé tí a fi kírun jọ́nà lọ òní kíni òní tẹ̀yàmọ̀ ṣùgbọ́n fún jánẹ́bà àmọ́ rògbònà rẹ̀ omi ẹgbẹ́ wẹ̀wẹ̀ jánẹ́bà yọ wẹ gbogbo ara ni ó ti àyígbé tó ń bá fẹ́ ṣe tàyámù fún jánábà náà kí ló ń ṣe àbí kó ń yí pé yíra mẹ́yẹ tẹ̀. so ànábi sọlọ́ra sọlá ń ṣe wàá kọ́ yìí pé bó o ṣe ṣe tàyámù fún pé ọ̀yàsó àbí ọwọ́ tọ́lẹ̀tì bẹ́ẹ̀ náà ló ṣe ṣe tàyámù fún jánábà ẹni tó ní jánábà la nísìnyí yóò ṣe tàyámù fún bá a ti wí yẹ kì í kó yẹra mẹ́yẹ pẹ̀ yóò sì fi kírun bẹ́ẹ̀ kò ní dá padà ọwọ́ pé tọ́ba ti mi yọ wẹ̀ ṣùgbọ́n kò ní dànù tí o ti kí lọ yẹ kò ní dá padà mọ́ iṣu mi táwọn onímọ̀ màmá ń sọ ni pé ó ti màmá dájú wípé ò lè lomi àbí ọmọ dájú kò sómi tó o lè fi wẹ̀wẹ̀ tó lè súnmọ́ yàwó ẹ̀ fóun bá ti súnmọ́ kò sí fún àwọn tẹ rómi so àwọn onímọ̀ sọ pé ó lè ṣe torí pé bí ọ̀bá rómi kí lọ́wọ́ àlẹ́ ìpè wà tí ó lò mo rò pé ó ti yé nà nàmbà tírì. Thank you. ọ̀dà yìí arif wọn ò máa tẹ̀lé wa dáadáa <laughs> kèésù ní báàbò tẹ̀yà mọ̀ kèésù ní la bẹ̀rẹ̀ báàbò tẹ̀yà á bẹ̀rẹ̀ nísìnyí báyà bí oṣù mẹ́ta sẹ́yìn so ìgbà yẹn láti ṣàlàyé kí máa ṣokùnfà ìdéyàn fi tẹ̀yà mọ̀ so lára rẹ̀ ní pé kó tútù kọ́mọ́sì lágbára òmìnira náà ó ti ní sìn so àti sàlàyé eléyìí ń lọ kì ṣe ìjókòó eléyìí náà ọlọ́ nọmba fọ. kámúndé sàkọ́kọ́ ẹni tí ó ṣe takbiratul ihram tó padà wà á rántí níbi raka ka ele ò kírun mo rò pé tí ẹni tori torí pé kì í irun ọ̀rẹ́ ti lọ fi takbiratul ihram kó mu wá lánìyàn yìí pé òun ti wọ inú ọ̀run ṣùgbọ́n takbiratul ihram mi ta sọ yìí kìí ṣe gbígbọ́wọ́ sókè o kọ́sà ti ní lánìyàn pé takbiru tó ń ṣe yìí òun fi ṣe kí ni òun fi wọ inú ọ̀run ìyẹn ni màá fi pe àkíyèsí sí àwa tó ṣe pé wọ́n ti ń bá àrùn lọ táwa fẹ́ wọ ìrun ẹlòmíì dípò kó ṣe takbiratul ihram kábàárà àrùkù ni ó lọ sí mo rò pé yé nísìnyí yóò kàn lọ sí Allahu akbar láti jọyìn wọn níbi rùkù èèyàn lè ṣe Allahu akbar ẹyọ kan ṣùgbọ́n Allahu akbar ètò ṣe ọgbọ́dọ̀ ṣe nídùú tí ó máa túmọ̀ sí pé ọwọ́ inú ọ̀run ọba àmọ́ wàá ṣe Allahu akbar míì tó fi lọ ṣe rùkù torí pé Allahu akbar míì tó lọ fi ṣe rùkù yẹn sunna lòun. kìí sọ̀ràn yẹn àwọn míì sọ pé ọ̀ràn yẹn ṣùgbọ́n kìí ṣe rúkúnù sá kìí ṣe orígun ọ̀run. mo rò pé tí ẹni so a wà very careful nígbà tí ìmá fẹ́ ọ̀run tí màmú sì ti wà lórí ìrùkù ọ dúró kó ṣe kíni kó ṣe takbiratul ihrami náà síwájú kó tó wá. lára mistake táwọn èèyàn tó máa ṣe ní pé ẹlòmíì kò ní lè kírun mo àìlékírun dúró yẹn kì í ṣe pé kò lè dúró kọ ṣùgbọ́n kò lè dúró púpọ̀ ni ọ̀ràn yẹn ní fún kọ́kọ́ wà ń dúró kó ṣe tẹ̀kùbíyẹ́rẹ́tùlà ẹ̀hẹ́rọ́m kó tó wá jókòó lórí àga kì í wá ṣe pé yóò àjókòó lórí àga tán yóò ṣe wá fi tẹ̀kùbíyẹ́ torí kó lágbára láti ṣe tẹ̀kùbíyẹ́rẹ́tùlà ẹ̀hẹ́rọ́m nígbà tó wà ń dúró kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá lọ jókòó kọ́ máa kọ̀ntínú rùn so gbogbo àwọn akẹ́yẹ agbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì sutra ọgbọ́dọ̀ jà sí ti á gbélẹ̀ tí a tó gbélẹ̀ báyìí yálà ẹni tí ó ń kírun ló gbélẹ̀ àbí ẹni yẹn lọ́ba gbélẹ̀ torí pé bákan méjì ni máa ń ṣẹlẹ̀ ẹni tí kírun gbà mí ọmọ sàtẹ̀wọ̀ ẹni tó bá fẹ́ kírun ọ̀ràn yẹn ni kò fi sutura síwájú. Si káwọn èèyàn má lè kí wọ́n lè bá a máa láǹfààní ṣùgbọ́n tí ìwà ti lo sútúrà yẹn àlè àláǹfààní láti gba iwájú ẹ̀ àfi tí làlórí bá mú wa gbàwájú ẹ̀ mo rò pé tí tó wọn bá wá fi sí táwa ti fẹ́ gbàwájú ẹ̀ tá a bá rí nǹkan tá a lè bá fi ṣe sútúrà á gbé kalẹ̀ mo rò pé tí ṣùgbọ́n kí ìwà ti pé tí àmúdání tí ó fi wá máa rìn kọjá níwájú rẹ̀ yíyẹ ṣe sútúrà so yóò gbélé lẹ̀ tọ́ba tẹ̀lélẹ̀ tọ́ba kọjá wájú rẹ̀ tán ọ wá lè ṣe kí ni o ó lè mọ̀ kó wọ́lọ́ àlẹ́ náà. Naam, a ti ṣàlàyé yẹn lọ. eruku èèyàn lè lò ó kọ́tà ti já sí eruku nísìnyí ìran kínní ìran lẹ́nì kódà kọ́ máa wà nílẹ̀ téèyàn máa fi yèpè àbí eruku ó bù síbi aṣọ kò túmọ̀ sí pé ibi aṣọ tó wà yẹ èèyàn ò lè fi ṣe ti eruku àbí yanrìn àbí ìran ilẹ̀ mo rò pé ti so kódà ó wà nínú àwọn onímọ̀ tó má pèjú wáyé pé ẹni tí lọ tí ò rí ègbẹ̀ ṣùgbọ́n eruku wà ní ara sọ rẹ̀ látara yìí pé ó ti ṣe ìrìn àjò tí eruku ti bò la eruku yẹn náà ó lè lò láti lè fi ṣe ṣàyàmọ̀ wọlọ́ àlẹ́. Hmm. Hmm. hmm. gbèsè tí torí pé gbèsè nìyẹn ẹ̀ńtọ́ ìtumọ̀ ẹni pé gbèsè sọ pé owó èlé nìkan ẹ̀ńtọ́ jẹ gbèsè tó a ti pé haram ló fi gbèsè kò ní gba zakat bí kò ṣe pé owó èlé lọ́lọ́ yá àbí kó pé òkú òkú lọ́lọ́ fowó ṣe àbí lọ́wọ́ adó ń gbèsè àní fún ní zaka ẹni tí yóò gbà tí yóò lẹ́tọ̀ sí zaka látara yìí pé bóyá bùkátà ló sùn lọ síbi gbèsè tó sì já sí pé gbèsè yẹ kò ní jẹ́ gbèsè rìbá wọlọ́wọ́ àlẹ́. سبحانك اللهم بحمدك ti ṣe tọ́ba já sí pé ó ti takò lànà tọ́lọ́n so yálà òní yóò lo nǹkan yẹ o àbò ń lo make yẹ o ló provide ẹ so ó nà ti lẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ mo rò pé ti yé nísì ìyẹn lọ́fà tó yá sí pé èèyàn gbọ́dọ̀ wà very careful ẹ̀ ń tí ń bá yàn gẹ ẹran ọ̀gẹ́kúgẹ náà sẹ́ẹ̀kú ń gẹ́gẹ́ ó gbé sórí òwò ọkùnrin ló ń kà gẹ́ ni sòwò náà ti lẹ́sẹ̀ yìí. ẹ tí wọ́n lọ bá tó ṣe pé wọ́n wá ọbọ̀ tí ó hò obìnrin tí ó hò tí wọ́n ya fọ́tò tí wọ́n náà bá gan so irú ẹni bẹ́ẹ̀ náà ti lẹ́sẹ̀ yìí tó gbogbo òkun lọ́wọ́ ti ṣe nǹkan jẹ so irú ẹni bẹ́ẹ̀ náà ti lẹ́sẹ̀ kí àti fẹ́ẹ̀ débẹ̀ torí pé sífàtò àgán kìí sì ràn kan kìí sì ràn méjì á sàlàyé gbogbo àwọn àrùn tí irun ma gbà wá pẹ̀lú gbọ̀nà náà. Na? Àìgbọ́ o. Ẹni tí, ok, engineering. ok aha engineer àbí architect àbí gbogbo àwọn atọ́sàjẹmọ́ tó ní í ṣe pẹ̀lú ilé èyí tó bá ti jẹ́ nǹkan ìwọ náà náà lè ṣe ibà sọ ti onírun nísìnyí pé kò lè ṣe run ìwọ kò sì lè ránṣọ lọ tó gbogbo sẹ́nì kìí ṣe gbé bọ́yá tẹnìkan ìwọ tọjú lùkọ́ náà ìjọba jẹ ka ìwọ ò lè mo rò pé ó ti yé so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله Thank you.